يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح له أعمالكم ويغفر له ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته àti àkókọ́nà ọba àlékún ìjọ ọlọ́run orí ẹgbẹ́gbẹ́ náà ọlọ́run ìwọ̀n bá àdúgbò Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí púpọ̀ tí a ń bá lọ nínú tíra tàbí ìlú tẹ̀sílẹ̀ àmì ìyá ìsìlámíyà يا يقرأ عبد الله ابن أبي العزيز الجروي حفظه الله تعالى أبي ركاوة قلنا من انتصاف التوحيد àwọn nǹkan tí máa ń dí ìgbàgbọ́ wa ìmánì wa àwọn nǹkan tẹ́yẹ̀ lè máa ṣe tí ó máa dìbò bí wọ́n ti bá ti dín kù ìjẹ́ ni ọlọ́run èèyàn ń dín kù. tí wọ́n ti bá ti lékún ìjẹ́ ni ọlọ́run èèyàn ń lékún. àwọn kan máa ń bẹ bí ìbá ti wọ́n bí máa ń ba ìmọ̀ ní ìjẹ́ bàbá tani èyí ò tó sọ̀rọ̀ ní káàbìrì nǹkan mẹ́ta náà ká má ti àbọ̀ á sì ń tẹnu náà nǹkan mẹ́ta ló lè gbìyànjú àti gbogbo islam gbogbo àwọn afáà fún náà pátá ìtẹ́fẹ́ta náà máa ń sọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ àtàwọ̀rí àmì ìsọ̀làwé àṣírikù akbar ẹlẹ́ẹ̀kejì àlùkòkù akbar ẹlẹ́ẹ̀kẹta àdìbá fún ẹ̀kọ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí tó ń bá tàwọn ìjọba àtàwọn tó bá wọn di ìmọ̀ nìyẹn nínú bá kú tí èèbá gba orí ti jẹ oníkíni àdìgbà bíbí àwa lọ́dọ̀ àwọn kàwárí àwọn ẹni lọ́dọ̀ àti bíbí akọ omi yẹn kò ní oṣù náà. bíbí àyè ó wá pé ṣe àwọn bíbí àwa bíbí àyè pa àdìkáàrù kí ló ń pè ní àdìkáàrù wọn náà ní àwọn àdúrà táwọn ń ṣe lẹ́nu àwọn àdúrà táwọn ti rí àwọn ṣe nínú àlùfà. àwọn ọ̀nà tí jíjà fún gbà wọlé àṣàlàyé ànípàdà sẹ́yìn mọ́. ṣàlàyé bàtà ń ṣe lórí ẹ̀ ibi tí a ti dúró ní ìjẹ̀jọ́ fàkúlù hádìí àdìwà muharrama wọn ni gbogbo àwọn nǹkan tá a kà sẹ́yìn síwájú ní àwọn ọ̀nà tí ẹni gba ẹni pé kìí àwọn ọ̀nà haramu ni irú àwọn ọ̀nà wọn. òun ni kí àwọn bíkìrì tó lẹ́rù nínú islam kí wọn máa ṣe títí sáyé ní islam wọn ṣe ká dé kó bẹ́ẹ̀ ká dé kó bẹ́ẹ̀ káwọn gbé sí mi ìlú láti ẹgbẹ́ láyé láyé aláwọ̀ ó dà bí ọ̀dà ẹ́ ó dà káwọn àti ìkọ́mọ̀ tán kọ́lá ìlà ìlà là muhammadu rasulullah ìlọ́lá ọ̀kẹ́kọ̀ọ́lá muhammadu bíbí àyè haramu kéèyàn ní nínú àyè ẹ kí ló fà nítorí pé anẹ́bí ò ní á wí nínú ààyè gbogbo ń sábà ṣe gbogbo àdúrà sábà ti pọ́nlẹ́lẹ̀ rẹ̀ fáyè kan pé láyé báyìí o ní máa ṣerú àdúrà báyìí lásìkò báyìí o ní máa ṣerú àdúrà báyìí. ó gbọ́ ọjọ́ bí àtẹ́bí sọ̀rọ̀ ọmọ àwọn àlọ́ ọ̀sánná òun ló lè yí òun yóò pè ní òkè mú wa sórí àbí. wọ́n ní ní àdáhà nínú ìfíjà mọ́ṣádáta. níta bí nínú àwọn ọmọ báyìí nítorí tó wà nínú àwọn àdáadáalẹ̀ náà rẹ̀ dálẹ̀ ni. Ọ̀kọ́ni sàkà kúrò ìmọ̀sùn ìnáni àdìdàrí wọ̀tọ̀tùrí alẹ́fà ilẹ̀ ha. A ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí jẹ́rìí tí ń sọ fún abé téèyàn ti dídá àrọ́ ọ̀hún àti ohun tí ń bẹ fún ẹni tí ó bá ti dídá mẹ́rin. Wàlẹ̀ ìdìmẹ́rin sọ̀hábà

bí bá bá jọba sí bí bá dá léyà bí bá dá láhà ó tẹ̀lé ní láàrínlá ìlọ̀lá láàrínlá ìlọ̀lá kí ló dé kí máa ní kí ló fi gbà tí bá dárúkọ náà wà sáà lóòótọ́ ẹ̀rí dárúkọ náà wà àmọ́ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà àwọn sàádìí àdáyé fún òṣèré mi àwọn kata ولو كانت مصنوعة لبادروا إلى فعلها لحرصهم على الخير tó bá jẹ́ pé àwọn àti báyìí ní bá ń bẹ lẹ́nu àwọn àtàrí ló bọ̀ sí kí ló bà wọ́n máa ń sojú kòkòrò rẹ̀ jọ wá lọ gbogbo súnà nẹ́bí àwọn àtàrí sojú kòkòrò rẹ̀ jọ wá lọ sòfò ni wọ́n ti ayé àwọn àtàrí sojú kòkòrò súnà wọ́n ti ayé súnà kan tí wọ́n á gé ní tí wọ́n á ní sáré sí àwọn sọ̀hábà wọ́n máa ń tún kòrò sún náà pọ̀ ẹ̀ ọjọ́ kan lè kú mọ́ tó kàtọ́ tó fẹ́ kí sí òkúta ajá àtúwájú òkúta tó wà ní ẹgbẹ́ ẹgbẹ́ káàbà ìlú wa wọ́n máa ń kí ìjọba ẹ̀ ìgbà tí wọ́n rú débẹ̀ ẹgbẹ́ tó kọ́ ó ní àlùkù hànàkà hàjà mo mọ̀ lámọ̀dá gbé òkúta lágbọ́n yọ لا تضر ولا تنفع نظام قوتي بان كيتيرين او يمكن ان تكون مستوى على قبل اليوم فضل في بان كيتيرين مستوى على قبل ولولا اني رايت رسول الله صلى الله عليه وسلم يقابلهم ما قبلته بيه بعد كده مرانا دي من كتير يعني شنو كتير كتير كتير شو الله شو الله عم يسوق كوري دي أنا بتكلم أنا بتكلم أنا بتكلم أنا بتكلم wọ́n lọ ń sun kòkòrò ìtàlẹ́gbà púpọ̀ sòyẹ ló fà á tó ẹ kó wà ní ẹ̀sìn ni àwọn sọ́wọ́ àlẹ́ ọ̀kan ṣe táà tó ṣe ara wọn ẹ̀rí dùn náà báyìí pọ̀lì sábàtà àdìbáàdì lè náà yìí àdìhà wọ́n ti ká ṣẹ̀díìdì àdàmọ̀fẹ́ àdàhà kàmà sọ̀rọ̀ kọ̀. kọ́tà ìtàkùnlá ọ̀tàkùn ní àwọn ẹ̀rí tó a rí àwọn apá náà sọ̀rọ̀ àwọn tó máa ń ṣe irú ìṣèjì wọ́n dẹ̀ pọ̀ fún wa gẹ́gẹ́ bí abdullahi mas'ud tó ráwọn tí wọ́n ń ṣe zikiri ń jẹ̀mọ́ láàrin ilá ìlà bá lápapọ̀ ó di ìlú wọn lérí ó lè jẹ́ ìṣe ìyọ̀ náà mọ́ ẹ ìyá tó lẹ́gbẹ́ fún wa. وبعد هذه الأذكار مقبول عند بعض هذا العلم سواء الله أدعى وعيد يلبي أنواع أدعى كان نبي وسي كما أنت àwọn àdúrà tánàbí òkùn kàbí káfún kàbí àwọn àdúrà tánàbí ẹsẹ láyè kan káwá láyé wáyé láwọn àti ṣe ní ìgbẹ́ náà àdúrà báyìí kẹ́kẹ́ wọn tó rọrùn akọ̀ọ́ká ni wọn lọ́dọ̀ àwọn afáàkàn àwọn afá wà láyé ìlà àti ẹ̀lùmọ̀hàrọ̀mọ́ kò dé kó àwọn ọmọ ẹ̀yà wọn lọ́rùn àdá afáàkàn ọmọ wọn wà ní báyìí kí nítorí lẹ́yìn fàyín náà yẹ أن يحرص على المواظبة على الأذكار المشروعة gbogbo díkì àwọn àdúrà pírẹ́yà tá a bá ti bẹ́ẹ̀ ká rí pé èyí dáná ní gbogbo àbá fún wa lọ́dọ̀ fún ọba àwọn kò sì sí kankan tí yẹn wá láyé nínú àdúrà tí yẹn máa ń tẹ̀lé kápá dáná ní òṣèlú. kọ́dà bí ẹ bá jẹ́ bèbè ẹ̀dá tó àbá mo jẹ tètè ní bí ẹ bá lóun jẹ tètè lónìí fọlá àbá padà bí o fọlá àbá bá a fúnlẹ̀ sáwọn yòó lé tó ẹ̀dá fọlá tètè yìí pọ̀ ní tètè yìí pọ̀ bíbí wọn sọ ìdílé ní ikú èyí ìdílé ní ikú wọ́n ìwọ̀ ìdílé ní ikú náà ń tàwa tètè ní rẹ̀ iṣẹ́ ọmọ ẹgbẹ́ adáwọ̀ ni kò sí ti wá lásán bẹ́ẹ̀ ayé bọ́ọ̀ bá wa sọ abáhùn ni wọn ò ní ìyọ̀ká lẹ́yìn rẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé asọ́rùn rẹ̀ gẹ́gẹ́ ọlọ́mọdé tó wá títà ẹlẹ́kàá sọ ọmọ ilé o tọ̀ níbi pípa náà bọ̀ fún yín ẹ̀mú rẹ̀ wá mẹ́ sábòkò bẹ́rù tọ̀ wọ́n á sọ sẹ́yìn tó délé àwa ìwé ẹ̀fọn ẹ̀dọ̀ ìrà mọ́ láti wá rí afá ẹ̀lákùn sí ẹ̀dọ̀ wá rí ẹ̀dọ̀ ìrà dìbútà lẹ́nu olùkọ́ ó ti bá ti máa ń mú àwọn lágbàtà ìdílé ìjẹ́ ńlá láti àbí àwọn akéwì wọn náà wọlé lórí tó tó ń gbà ọ́

ẹbí ní àtọkùnrin ẹgbẹ́ bàjẹ́ ìgbà tí wọ́n àtàn ní tí wọ́n máa wá àtàn náà wà tí wọ́n máa ní ìfẹ́ fẹ́ lé àlẹ́sà àkéèdè àbúrò mọ́mọ́ pẹ̀lú tí ò sí nínú ẹgbẹ́ mẹ́ta yìí káì ọ̀rọ̀ fi ń pẹ́ mọ́ta gbọ́ yìí àlẹ́sì gbèsè mi lọ́wọ́ wá bá mi ẹ̀rù kan lọ́wọ́ wá bá mi àlẹ́sì òdùnmọ́wọ́ tí ó fún àmọ́kọ̀ ọjọ́ ìgbèsè ọ̀wọ́n ń dáadọ́ àgbèsè ọ̀wọ́n ń dáadọ́ fún rẹ̀ àlẹ́sì wá fún lábẹ́ àgbèsè àbúrò ọba ṣe o àbúrò ọba ṣe kẹkẹ ẹ̀rọ tó ti ní. gbogbo gbogbo àdúrà kọ́nà bọ́ọ̀lù gbẹ̀yà bí ẹ bá bí ẹ bá rí ìṣẹ́jú bá àwọn kàkẹ́ bí ìṣẹ́jú tó bá àwọn kàkẹ́ ní ìlú kan tó ẹ tó máa tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo tí o bá tó ọmọ tọ́lẹ̀ kàtó látara rẹ̀ àdúrà tó ti ní gbogbo tí o bá tó ọmọ tí ń bá ọlọ́kàn jẹ́

pẹ̀lú mi màjíkì ni máa ń wá àjọ wọ́n fara yóò bá mo ti alùsùn náà lèmi mo ti táwọn àjọ àlọ́wọ́ wàlẹ́ ìwọ́lọ́kọ̀ nọmba wọn lọ́wọ́ àlẹ́ fún ẹ̀ ìwọ́lọ́kọ̀ mú kárí òfà kárí kárí kárí òfà ni wọ́n mú kárí kárí kárí òfà tí wọ́n tí wọ́n gbé àwọn àgbàlagbà tí wọ́n bá ọ̀ sàdúrà àmọ́ sí ẹ̀ tẹ́sígbà lè yàn wọn kà kan àdéhùn tó ní wọn kó sí àdúrà yìí tẹ̀sí wá àdúrà yìí kó tó kàwé ti àdúrà ọlọ́run fi sẹ́rọ̀ fún ọ àwọn ibi tó jáde bẹ́ẹ̀ tí ó rọrùn lọ́rùn jẹ́rọ̀ àjọba ìjọba gbogbo tó bá ti lé fún mùsùlùmí tó wà very difficult ó lè lọ sí orí àyè fún gbogbo tó bá difficult mùsùlùmí nígbà tó àyè kan nígbà tó àyè kan gbogbo tó bá difficult títí ìgbà tí lóun bá ìjọba lè kàn difficult nǹkan kẹ́kẹ́ lé lọ́kàn àlùsùn náà àwọn àti gbọ́dọ̀ lẹ́yìn nǹkan kẹ́kẹ́ difficult lọ́dọ̀ àbí àtọ́sí alamọ́lá sáhálà ilẹ̀ àbẹ̀kẹ́ ẹ̀sáhù gbogbo àwọn eléyìí àtúnṣe tó sì rẹ̀ gbogbo nǹkan lọ́dá bí ẹ̀kọ́ gbogbo nǹkan ọ̀láìdá àbí ẹ̀yà àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ nǹkan bẹ́ẹ̀ láàmú láyé ní pé ọ̀ pàṣẹ nìkan jẹ́ kọ́ tó ṣe kò sí nínú pé wá sáìtù ọba fẹ́ẹ́ sí àwọn ọ̀nà lágbára alágbára ọ̀hún àti wá mílíọ̀n kí ló dé wá mílíọ̀n bọ̀ kàwé tẹ́lẹ̀ wọ́n ní ọlọ́dọ́ ṣe bọ́lẹ̀ bàbá àti náà ọ́ ti fi kàwé àbẹ̀wò àlàmúlá sára ilé wọn jà sára sára wọn fẹ́ kí wọn wá mi lọ lọ́dọ́ sá ìwé ní tẹ́lẹ̀ ní o ẹ̀ ọ̀kẹ́ mi sọ ẹ̀ ọ̀kẹ́ mi sọ wọn lọ sọ orí ti fi yẹn kọ kọrọ kọrọ fún yẹn láti ṣe ṣùgbọ́n àti sọ pé ẹ má jẹ́ mùsùlùmí bó bó tó bá ti ẹsẹ̀ ní àdúrà kó wá pé ìdí èyí ẹ wo tí làwọn ti wọn ti fún oṣù fún bẹ́ẹ̀ mẹlẹ ẹnu kọ tẹtẹ wọn tẹtẹ kó sì pọ̀ tó gbogbo nǹkan bí wọn pọ̀ yẹn ẹnì kan ní pọ̀ wọn lọ wá bá wọn wá bá jírí tù àbá jírí sọ pé àwọn àwọn ayé ní tẹ̀lé wọn níbi ní kó bá ebi ní pọ̀ gbogbo nǹkan ìrẹ̀lẹ̀ bá kan lọ́wọ́ àwọn àbá jẹ́ bí ẹ̀kú bí kó bá ibi tẹ̀lé àdáná ọ̀gbọ̀n rẹ̀ a ita da ranar da man ba da ne ba da rara àmọ́ fún àwọn ọ̀dọ́ ọ̀ lẹ́nà ó lè fi fọ́ọ̀mù ó lè fọ́ọ̀mù kí n ta ọ̀rọ̀ wa níbi àwọn ọmọ kàtọ́ wa kàtọ́ wa nìkalẹ̀ ẹ wà á máa yóò gẹ̀rẹ́ yìí ni èyí ló ń fọ́ọ̀mù ẹ wọ́n dẹ̀kọ̀ kọ́ nílé yìí twenty thousand naira twenty thousand naira ẹni àwọn máa jẹ́ tó ti gàbá bí tó ní kó ń mú twenty thousand wa àbá bí tó lè bá ní bá. ó ní àbá wọlé má wọlé yìí ti padà bá wà lẹ́sìn wọn á pè wọn á sọrí ìgbé tí ń bọ̀ yìí ìdí tẹ́ńtà ó ó pọ́ sáadé ìjọba jáde àná yìí. ṣètò gbọ́dọ̀ bá ń bẹ sí ní ìlànà àti àmẹ́jà bí òsì àná bí wà lọ fẹ́ ara ẹni sọ yé ìdílé lásán o àwọn èrè pẹ̀lú ọ àtàkà ní kalẹ̀ àbánẹ́bí ọ̀rọ̀ kò láwọn fáwọn tẹ́lẹ̀kà tẹ́lẹ̀tọ̀ tẹ́lẹ̀tọ̀ wà nígbàdẹ̀ tó bá ti pọ́n anẹ́bí wa ní ọwọ́ kan bí ẹni bá ń pọ́ bẹ́ẹ̀ ló fọwọ́ sí ó yà wọ́n náà fọwọ́ sí bẹ́ẹ̀ ń tọ́ wà lórí fóònù lọ́wọ́ ó náà fọwọ́ sí bẹ́ẹ̀ àdúrà ní wàá kà fún wàhálà ẹ̀ mo fi ọlọ́run búra ní ìrọ̀lẹ́ ọjọ́ náà ó tún wá padà wá ìpátà àtàrí wọn àgbọ̀tán wá jẹ́ tọ̀nà mẹ́rin wá èyí tọ́ ẹwọ́n tẹ́lọ́ bínú ìtàdà àti àrùn 20,000 naira wọ́n ti alábọ́sọ́tà fáyẹ̀ gbá àwọn alùsílẹ̀ ti àṣìkù gan Tí ó tún ní ti jẹ́, wọ́n sọ àrẹ́lẹ́ ìlú kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wẹ́ ẹni o abájú wẹ́ olùgbé ta wọ́n wá ń sàn kí ní kò kẹ́tẹ̀ mọ̀ àdápò mẹ́rin gbogbo ọ̀nà tó ti jẹ́ gbogbo wa وأن يبتعد عن الأذكار المبتدعة kéèyàn sì jìnnà sí àwọn àdìkáàrù àwọn àdúrà jẹ́ kí àwọn èèyàn ni wọ́n ti kéèké fún àwọn àwọn àdúrà pọ̀ ọwọ́ fẹ́ di wòlíì ọlọ́run wọ́n lọ sí láì dáì lọ́la ò tẹ́lẹ̀ ní táwọn tí wọ́n fẹ́ di wòlíì àwọn àdúrà báyìí wọ́n mọ̀ lóòótọ́ ọlọ́run ni ayàpọ̀ ánìkù àwọn adékẹ́ ni àwọn ní fi ní jákèjì ọ̀sẹ̀ náà ọba ولأن استمراءها واستمرار عليها يؤدي في الأمر إلى الإهداف واختلال أوراق الشركية bẹ́ẹ̀ bá wá láìkì àwọn àdúrà báyìí tí wọ́n máa fi báyìí tó bá wá láìkì rẹ̀ náà sí nínú ní máa yóò padà wá ti lọ bí abúlé lágbàá yóò padà wá ti lọ bí àwọn àdìkárò padà táwọn kan ti bá níbẹ̀ lónìí àwọn kan bá níbẹ̀ lónìí. ولذلك لمعة الله تعالى كثير من المسلمين lóbi jẹ́jẹ́ inú mọ̀ nílẹ̀ òjò láwàárí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nígbà tí wọ́n ń sin ọlọ́run bá wọn bìbìtìdáì àwòrán ní nígbà tí wọ́n lọ mú àwọn wọ́n ti ọlọ́wọ́ bá látara ìlọ mú àwọn àdúrà zikiri tó jẹ́ bídíà ọlọ́wọ́ fún àwọn àdàbí nìdáríkà ilẹ̀ ìṣẹ̀dárí àwòrán ti kókóró ṣèkìyà wọ́n wá wá fáá wọ́n ti wá fi àkàrò jẹun tó wá fún káàkiri ó ti wá káàkiri lórí káàkiri tó lónìí àwọn àdúrà ẹni oṣù tí sọ̀rọ̀ ní káàdì ẹ̀yìn tó wà lọ́dọ̀ sí iná tẹ́ ẹ̀ bá wọn wá tàná mi. tó bá fẹ́ ti èyí táwọn yẹn dálẹ̀ wa èyí tó sọ àwọn ọmọdé lẹ́bọ tó sọ wọn ní káàdì yóò padà lọ́wọ́ jẹ́ lọ́jọ́ kan tó rọ̀ wọn káàkiri yóò padà bá dé rẹ̀. mo ní ó ti ká ní orúkọ ayé wo. wọ́n ní mọ́tà lápòjúwe zikiri awo wọ́n fi ibùdó mi ṣe. wọ́n fi àtàkùn kan ní lòṣìṣì sàlátù lòṣìṣì ẹni tó kọ àsàlátù yìí òun ní jẹ́ kí lòṣìṣì wọ́n á sọ lóko rẹ̀ wọ́n láyìíká rò ó kún fún àwọn ọ̀rọ̀ tó lágbára lára àwọn kan tí tí ń bẹ́ bí àwọn àbíká rẹ̀ nítumà ọlọ́run bá jẹ́mi kúrò níbi ìtàwọn ìlú sanwó-ìhùn ka tàṣí ìgbòlùfẹ́ nǹkan tẹ́lẹ̀ ni pé ọ ti ní lọ síbi tí kì í ní nǹkan tápẹ̀ ní wáṣítà fún ẹ̀rọ tó sáàkì jù wáyé jù táwọn afá àwọn afá jẹ́ ń jẹ́ ní ti àwọn afá ẹ̀rẹ́ àwọn afá ara kúrú yìí táwọn fẹ́ lọ takò wáyé báwọn èèyàn rẹ̀ lọ tàdá báwọn èèyàn wọ́n á mú kọ́ ẹ̀ lọ́wọ́ kó o bèrè ìdàlẹ́ rù tó o bá mú kọ́ ẹ̀ ni èyí tá a sọ yóò mo lè fẹ́ràn bá gbọ́ báyìí èyí yóò ti gbóná bú làwọn àyè tíra sàlátù àtẹ́lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ tíra sílẹ̀ lórí tíra burúkú kèé ti àdàlátù látò bẹ́ẹ̀ tíra dàlélù dàlélù ní tíra burúkú kò ẹkó wà nílé mùsùlùmí níbi kò ẹkó wà mẹ́ tó ní àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ mọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú wọ́n bẹ́ẹ̀ mọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ọdún tí lẹ́nu rẹ̀ yìí wọ́n á pàjáde nínú àwọn tó ń tètè ẹ̀mí àwọn sọ́ọ̀nù wa àṣẹ àgbòkò abdulrahman alimam ahmed kabul wọ́n ní forty mistakes gbólóhùn tó burú tó burú jáì tó burú jáì ni wọ́n fàjáde inú dàda yẹn fọ́tì pé pẹ̀lú pẹ̀lú àwọn ibi yìí o pẹ̀lú pé máa kàdà yẹn níjọ́ kan láti sọ mi kúndú bàbá yìí ìyá kan láwọn ìyá tí ọlọ́run náà fẹ́ràn tó ń yàrá lára gbogbo wọn á kó wa ó ní olóòwò wọn lé bí owó ní ọlọ́tàlájú àwọn àgbà tí wọ́n sọ yẹ̀ lúgbà ní ẹlẹ́fẹ̀ẹ́ bí àwọn ẹ̀nà rí ṣùgbọ́n gbìyànjú wọn àti àwọn èyí wọ́n ti ní Yorùbá wọ́n ti ní English wọ́n ti lára bíbí wọ́n ti wúlẹ̀ lẹ́ka lóye ìpele yìí olóòwò ní ka Yorùbá ẹgbà ẹ̀rọ ká kẹ́rọ owó ìtumọ̀ rẹ̀ màtí àná ẹ̀ ẹ́ òkútu báyọ̀ ìwọ́n náà máa ṣe ẹ̀ẹ́ ọ̀ya òkúgbóró nù ẹ̀mọ́ wa ọ̀yẹ̀ gbàmíràn àgbẹ̀ mo ga mo amọ mo gbogbo lọ́rọ̀ mo gba tí ń diri mo gbà lọ́wọ́ ya ọ ya mo á mú ní màdínà àti zamzam mo mú yóò ìyá náà wà ọ̀nà ìwọ̀n ní kàmọ́. kọ́lọ̀ wọ́n sọ fún òun sọ fún wàá ní lọ́jọ́ ìmọ̀ tí wàá ti gbọ́ òun lọ́wọ́ lọ́sọ̀nà ẹ ẹ fàtà ó ń dára jọ ìlọ ẹ̀kẹ́ ti sílé yóò náà lẹ̀ wọ́n fi ń jẹun lé lára àwọn tuntun bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣe àtàrà ìrẹ́lì lókun ìgbà tí ààrò bá ti ṣe àǹfààní fáwọn èèyàn ààrò àlàyé mẹ́rin bẹ́ẹ̀ ààrò yóò ma ẹgbẹ́ tó máa ń gbọ́dọ̀ ní ọ lérí torí pé ọ lérí ẹni tó ti jọ sí àwọn bá sá sọ wa mo lọ́pọ̀ ẹ̀wọ̀ ka ka ní méje yóò kà àmọ́ èyí tí ó sí lórí ilé pé àwọn ẹni tó sọ yìí ó yá wá wàláì yóò fara ní mọ́ni kó wá fi kápẹ́ẹ̀tì kan láyé wàláì yóò fi sùn ẹ ẹ mẹ́tẹ̀ẹ́ sọ́fà wàláì yóò fi sú bá yóò fi sú ah, bí kó tó máa rí ọ́ ní ibi tó àwọn àpèjú ọ̀lẹ́rì àwọn ẹgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ àdúgbò ọ̀bẹ̀ láti bẹ̀rẹ̀ tó tó lè wọ́pọ̀ jẹ́ sọ̀rọ̀ tí máa rí àwọn ẹ̀rọ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ mo lè mo lè máa lẹ́sìn à ń tọ́ ọmọ ẹ̀sìn ìkọ̀kọ́ mi àlèkè. so dàlélù ẹbí rẹ̀ máa ń sinmi òru ká máa pè ìgbà tí dọ́kítà abrahamu tí wọ́n ti kí ni ẹ̀wọ́n ti kó kàwé ní ayé nìyí láì láì láì ẹ kí ni ẹ̀rọ àwọn fídíò àǹdáyà wọ́n kálukú wọn tó wà ní ìrìnrìn ìkẹ́ ní ọmọ rẹ̀ ọmọ àlẹ́lẹ́ ibú ọmọ gánà tó wá jágádá olùpẹ̀lẹ́ ibú ààrẹ ọmọ gánà tó wá jágádá ó ní kẹfíkà dálẹ́lù yìí kẹfíkà kàrí ẹ̀bá ẹ̀ṣẹ̀ fọ́ọ̀rọ̀ ìyá àmùkọ́ ìyá àmùkọ́ fún ẹgbẹ́ wú ìtọ́fíà gbọ́nà báyìí

gbogbo àwọn ìgbà tẹ́lẹ̀ dọ́kítọ̀ ní sẹ́kẹ́ tẹ́lẹ̀ wọn ní ìgbìmọ̀ láì ṣé bá mọ́kọ̀ kan wa gbogbo èdè tí wọ́n tẹ́lẹ̀ dọ́kítọ̀ ọ̀hún sí mọ́kọ̀ kan wọn. wọ́n yẹ kí bàbá àdìsí náà bá wọn lẹ́tẹ̀lẹ̀ aláì yóò ṣàjọ lé ní o. báàpù tẹ́ńtà alábi ti bá wa báàpù tẹ́ńtà ọ̀tá ìlà àbí tí ò lẹ́bọ̀ mú. mo fọ́nà múra ilẹ̀ ọ̀dà àdìsí náà má dẹ̀ o wàlára àgbẹ̀ bákan náà wọ̀lẹ̀dáàlì nínú àwọn àwọn àdúà àwọn díkìrì táwọn èèyàn wá pàá tẹ́bí wá kẹ́rì tó sọ ọdí tó sọ wọ́n dẹ̀lẹ́kọ́ nínú ẹ̀lẹ́ ìlú sọ̀rọ̀ tó sáà bẹ̀rẹ̀ tẹ́kẹ́rẹ́ mo ní bẹ́nu ẹ̀ èyí tó ká ilé tó ká lóko ilé àwọn ọmọ ẹbí kàtà tó bá dé lónìí ẹ sọ ilé rẹ̀ lẹ́yìn wọn lẹ́yìn wọ tọ́wọ́ ṣe tún náà gbogbo lẹ́yìn tó àlùfáà ti gẹ́mọ̀ ìmọ̀mù ilé yìí tó àlùfáà ti gẹ́mọ̀ ọmọ nǹkan ṣúra lọ tọ́lẹ́ tó àti ìmọ̀mù yìí wọ́n ní kó ká tọ́jú bẹ̀rẹ̀ mí yà tí ẹ̀ fún mi mú yàn pẹ̀lú sí orí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tàbí ẹgbẹ́ tún lẹ́yìn ẹ̀ma tó mú ọmọ tọ́jú bẹ̀rẹ̀ mí yà sáfùfà ti ní ká gbogbo kò tẹ́ tí ó mọ̀ wọ́n ti lọ́lẹ́ kéwù rẹ̀ bisimilayi náà ṣe iná sọ́rọ́ bí fàájì ẹ̀ẹ̀mà fàájì àtọ́wọ́ bí fàájì kúlíyà ìjọba láti kójú àjì nǹkan lára àwọn àtàláàbù tí ò yẹ kí ló sùn máa ṣe olùfàtúmàtò wa pẹ̀lú àwọn òbí mùsùlùmí ọ̀pọ̀ ìfàtúmàtò bá ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣe tẹ́lẹ̀ fún ọ̀sán pẹ̀lú àwọn rígbìn yìí alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwù tí ahmed adìjá ní wọ́n ti rìpọ́t gbogbo kọ́kẹ́ tí àwọn sọ nípa ìmọ̀mù mọ́lìkì alimọ́mù ahmed abu hanifa shafi'i gbogbo ń tẹ́ ẹ̀rí táwọn ọmọ sọ pa wọn ni nǹkan táwọn ọmọ lè ṣe wọn gbọ́lẹ̀ wọn ni

tí ń ṣe súnfí òmọ́tí àlọ́tọ̀ ní ṣàwárí bàwárí ṣe ayé wọ́n ti rárí bí kí àrùn àrí ti wá lọ́wọ́ àwọn súnfí jàníyà bí fẹ́ sí àyẹ̀rẹ̀ ṣe èèyàn ti ìsìlámù tí ò bọ̀ sọ̀yí Bukhari ni sọ̀yí Bukhari wọn ó ní kí ni jàwárí bàwárí àwọn títí àgbákò mẹ́rẹ̀ o tó wọ́n bá máa sí lè ipé kọ́ amẹ́sà lọ́mà mọ́ bá bí ọjà gẹ̀ẹ́lẹ̀ lè ọmọ sí pariwo lálẹ́ bí àwọn ọba jílá yìí wà láìpò lè sún wọn yóò lọ jẹ́ àlẹ́ kejì nípa ìgbà mí o ìmọ̀síkà fàkì ní o ẹ́ eh? mo ti àgbà fún ìwọ́n ti dánwò ọ̀rọ̀ gẹ̀mí tọ́pọ̀ kan àdáàlẹ́ sí ìlú àdọ́bọ̀ wọ́n ni ìlú àdọ́bọ̀ aláìkiri ilẹ̀ ìyàrùbá ní oòrùn oòrùn oòrùn ilẹ̀ ìyàrùbá ní yìí ọ̀rọ̀ ríṣì tí ò fi yẹ sí mùsùlùmí ká sọ́ọ̀tà pẹ̀lẹ́ yóò wọ́n ní Ahmada Tijani sọ pé gbogbo ẹni tí ò bá gbà pẹ́lú sọ́ọ̀tà pàtàkì ìbẹ̀nu kòhánì tó bá ta kò ní wúlò kò ní ti àǹfààní fún gbogbo ẹni tí ò bá gbà pé sọ̀rọ̀tò lè fa fẹ́ yìí ń bẹnu Al-Qur'an Karim ẹni tí ò bá ti lè gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá kà á kò ní ti àǹfààní fún náà àwọn ọmọ yìí tàbí òní náà lé àbí òní onímọ̀ lè rí wá jáde iná jáde iná ooo ẹni jọ́ tí wọ́n ti ka Kùránì wọn tí wọ́n ń sọ àkàkà sílẹ̀ ìdí àkọ́kọ́ nìyí tí ò yẹ kí ẹni tó kọ́ gẹ́gẹ́ fún rẹ̀ ó ní gbogbo ẹni tí ò bá gbà pé sọ́ọ́nù ìfọ̀ àtìlì ní bẹ́ẹ̀nu àlùkárì kẹrì bẹ́ẹ̀ni yẹn bá ká fún ìsàfàní fún un. àwa wá àwa wọ àlùkárì alihamudulilayi àwọn àfáàfù wà lónìí àwọn sáàfù wà ní bẹ ní bẹ́ẹ̀nu ní bẹ́ẹ̀nu àwọn náà ní bẹ́ẹ̀nu àwọn yẹn sùn bí ní bẹ́ẹ̀nu àwọn alùsùn náà ìwọ tó ń hapọ̀ nínú àwọn ẹ̀sùn àwọn jáde tó wá wà na wọ́n abẹ́ dúró bọ̀rọ̀ yìí wọ́n ní mẹ́mẹ́ kò lè yé ẹ̀yìn ni bóòlù ti yé wa bẹ́ẹ̀ bá wo kùrán lánàá tó tilẹ̀ ẹ̀ rí àlàmú ẹ̀mẹ́nu buhari sọ́lí ẹ̀bànú buhari àlá ẹ̀bànú buhari ìkànnì sí ọdún wa wà náà lè tó ló ní ìbẹ̀rù buhari tẹ́mọ́nì kan tẹ́nu buhari kalọ̀ jẹ́kẹ̀ agbọ̀rọ̀ rí dàrẹ́kì àwọn pé àárí aláwọ̀mí kan sọ́límì kan alámì kan àtìbájì kan lìmọ́mì kan ògùlímì kan kan wàláì òtẹ́gbẹ́ lè jáde lọ́wọ́ yí àfáàrí ni ní máa fi sọ pé ẹ̀ ní ẹ̀dẹ̀kẹ́ kó máa tẹ́sùn kí kó máa fún fúráùdù ẹ̀ kó lóun kéwu mo sọ náà múra àárín tètè bí mi mo mọ́ ṣe sọ́rọ̀ ìpínlẹ̀ àgbà èmi lẹ́nu sọ pé ó lè gíga ó lẹ́tọ̀ọ́ kí ẹ̀rọ ẹ̀dá nígbà ẹ̀rọ kùránì ẹ̀bà mẹ́ kí ló sọ ẹ̀bà mẹ́ kùránì wọ́n ló kàn mọ́ lábá rẹ̀ ó fi lálàá fún ó ní nìyí àwọn òfin ìdàlápùn khamuru òfin ìdàlápùn khamuru wọ́n ti ọtí múmu wọ́n ti tilẹ̀ tọ́mú rẹ̀ ọ̀rẹ́ òfin náà ọ̀rẹ́ nìkan làkún níbìkan khamuru níbìkan tọ́kọ́ pé ọtọ́ tó wà ní wèrè lọ àbí tẹ́ bá fà ìgbàmọ́ lẹ́yìn wọ́n lára jẹ́ buhari fún wa a ní káàrí pé ṣúlábùlù fàáfíà nítorí wọn àbí òsì ẹ̀rí alhamdulillah ìtàkùn mu alẹ́kìlá nítorí wọn àbí òsì

àwọn súnfí àwọn púrúfù lọ́gbàjẹ́ níbi báàbù àkídà máàlá káwọ ìtumọ̀ sàbùlẹ̀ pàṣẹ àwọn aburú wọ́n láwọn aburú àwọn apáto náà àbá wọ́n lè jáde àfọmọ́ bẹ́ẹ̀ torí àwọn ọ̀rọ̀ kan bẹ tó jáde wọ́n lè rí ní ọlọ́run nítumọ̀ nítumọ̀ kò wúlò fún ẹgbẹ́ maka Allahumma salli ala Muhammad al-Fatihi lima ughliq ọlọ́run bá ń pe ìjẹ́ bá ń pe àtàràtù fún al-Fatihi lima ughliq gbogbo sòro tó bá ti fún yàn tí ẹni tí máa ń ti fún àwọn al àwọn fẹ́ lọ ẹni tó kọ́ ìgbàlérò rẹ o àwọn afẹ́ lọ pé fásitì ẹni tó sí mọ́tà àti tàbí tó kàlọ́ lọ bọ̀tá àti tàbí pé gbogbo lẹ̀kùn abúlé sí mọ́ èèyàn ẹni máa sí tàbí tọ̀rọ̀ wọ́n ní Muhammad bá àtàwà gbogbo tàbí máa ń tẹ̀kọ̀ abúlé anábì fẹ́ lè fi tiẹ̀ anábì gan kò lè sí kò lè ká gbọ́mọ̀ sí òun bọ̀ bàbá níbi ìtumọ̀ wọ́n ti jẹ́ pé wọ́n lè lè bá àwọn ẹni ìtumọ̀ dá ẹjá wo ìtumọ̀ bá bá tó dá tàbá ní káwọ́ ìtumọ̀ rẹ̀ ó dá kò sí ìfún kíkà fún wa àkọ́kọ́ nítorí tí àlejò sọ̀rọ̀ máa wà lọ́wọ́ sẹ́lá ó ti mú ó ti fún wa ní àsàlátù tí a mọ̀ ṣe ẹ̀ sì gbọ́ lọ́dọ́ táwọn àwọn sọ̀hábà tó ẹgbẹ́ lẹ́sọ̀ọ́ kálukú máa ń mú sọ̀rọ̀ tuntun yẹn ni àárín sọ̀rọ̀ tuntun abubakar àárífi tani àárífi usman àárífi àárífi ubefa àárífi rufaya àárífi aisha àárífi fatima àárífi maimuna àárífi kọdíjà lẹ́yìn sọ́lọ́tù ibrahimiyya láàrin àwọn sọ̀hábà kò sí nìmá àwọn tó tẹ̀lé wọn àwọn tábì kò sí nìmá pé ha

pé ali lọ́dí ọlọ́run sára ni òun náà mú àkàrà mú díẹ̀ náà títí máa ń ṣe ó wọ́n ní àdìsí ẹ̀ àdìsí ẹ̀ dọ̀rẹ́ ìlú sábà lọ́wọ́ síra bóyá sípà kò sọ láti nàbí ìdí àlùfáà wà lọ́gbà náà bẹ̀rẹ̀ so àlùfáà ní mú àdìsí yẹn wọ́n náà àdìsí ẹ̀ dọ̀rẹ́ ìlú òun ní mọ́ bí bí wọ́n mú wọn ò gbà àdìsí gbọ́ àmọ́ bí àdìsí àwọn ń dọ̀ yóò àdìsí wọn àti ló fún ọ ẹni àwọn pípù yìí lọ́ọ̀lù alẹ́ ìmọ̀ ẹ̀kọ́ wọn táwọn mú ọ̀la tẹ̀ tí wọ́n bá wọ́n kà ìkọ́ tí alẹ́ ìmọ̀ ìmọ̀ rẹ̀ ló débẹ̀ wà láì gbogbo ayé gbogbo ayé àwọn àbáàlá sọ bá torí ń tà wà yìí àwọn ọmọ níjà bàbá ẹ̀yìn ọmọ níjà bàbá wọn ju àwọn alájò àwọn ẹlẹ́bọn lọ àwọn ọmọ níjà bàbá wọn láì ẹ̀rọ àwọn ọmọ àpá mi ló bẹ ẹ̀yọ lọ yóò ti àgbó àtàrà àrùn ìdí jẹ́ àfà àwọn òmòjúfà lọ àwọn tí ó fọ́ olójú àráwùjọ ni òun ni òjé káàrọ̀ fi àgbá ní àfà gbogbo ayé ní Saudi Arabia wọ́n gbà pé àfà láti lónìí òṣìlú àgbá ní ní mísúrọ̀ wọ́n gbà pé lónìí lágbàáyé láwọn ibi náà ọwọ́ nígbà lọ́rí fún ọdún bá jẹ́ ìdíkò máa lálọ́ fún wọn níbo ni wọ́n wà sára Buhari kó jọ Buhari nínú owó tuntun sí wàdà ọ̀gọ́ ìfọ̀ wáyé nínú níbo ni wọ́n wà sára Buhari kó àdíjì jọ owó náà wọ́n fún Buhari òtítí jẹ́ Buhari olórí Buhari kó kó Buhari jọ nígbà ó ti kọ́kọ́ lọ́nà àti àgbárí náà gbàgbọ́ fún wáyé àbúrò bá Buhari ó wá Buhari wò ó ní Buhari lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tó kú lọ́dọ́dọ́ sọ̀rí ìwé jọ nígbà tó ti bu Alibani ó ní bọ́lá Alibani wà nígbà náà Buhari kọ́mọ̀ ìlú jọ. Àlìbù ìdá ń ń dé. Wàlẹ́ mo àwọn náà. àdìsí yẹn wọ́n pé wọ́n lọ mùsùlùmí wọ́n lọ káàkiri lẹ̀ wọ́n lọ wọ́n lè lọ́gbọ̀n tó pọ̀ ó yá kó tó bẹ̀rẹ̀ ó tó ta gbígbógbó tó lè tòkòtò wọ́n tó lókè ó yá kó tó bẹ̀rẹ̀ ọwọ́ ahọ́ ó tàbí àwọn orí àwọn yẹn àbúrò àbúrò gbàtó yá ó ní tẹ̀yọ́ ó ní kọ́kọ́rọ́ ọ̀nà ọ̀rọ̀ àtúwà rí ẹ̀ tí gbọ́dọ̀ kọ̀ láì ó ní tẹ́ ẹ̀rí tí ẹ bá fẹ́nu balẹ̀ tí ẹ bá fẹ́nu balẹ̀ fún mi àdìsí yìí nínú wa nínú wa tún nínú ìjókòó lè yí nígbà wúlò fún yín nínú tún lọ́nà míì tí ẹ bá tún bá ilé yóò tẹ́ pọ̀ yín ibi táwọn ẹni ibi àwọn tí wọ́n ti wọ́n ti wọ́n ibi tẹ́tí ọ̀fẹ́ lẹ́yìn ibú àwọn eléyìí nù ó mọ̀ pé èyí àwọn oníyàn tó jọ kọ́mí wọ́n kọ́ báyà ní àbí ìbù aláìsí sọ́rọ̀ ó ní wá fẹ́nu balẹ̀ àdíjì náà nínú àtú kọ́kọ́ rẹ̀ ọwà lọ́wà nínú àtú lọ́nà ní yóò pé bọ̀ yìí lẹ́pẹ́ èyí nínú apé nínú àtọ̀kọ́ ti láti ti ìdí wọn àmọ́ ẹ̀fẹ́ balẹ̀ náà ẹ̀ máa bá ayọ́wà mú lọ àwọn ẹranko kọ́ra òyìnbó ẹnì kó lé wọ́n ti tọ́ àbí ìbùrù ọ̀lẹ́ àbẹ̀rẹ̀ fún yẹn ẹranko yẹ̀dá ẹni wọ́n sọ̀rọ̀ superhard halal tẹ̀fíhù òun ọdún tẹ̀fíhù alábàáwọ̀ àwọn oní onílẹ̀tù àwọn alọ́dẹ̀dẹ̀ àwọn aládẹ̀dẹ̀rẹ̀ àwọn aláàbọ̀ àwọn àgbàrá kò mọ́ tó lè fún tí wọ́n rí aláàbù wà náà ẹ̀kọ́ wọ́n mú sí ìdáyé bẹ̀rẹ̀ ọlọ́sàlọ ọkùnrin náà ìdí kẹta tí òbí ẹgbẹ́ àwọn mùsùlùmí máa ka sọ́ọ́bù fásitì wọ́n ní amẹ́lá ti já ní ìbẹ́nu ìjàrí màá níbẹ̀ ó ní ẹni bá ka sọ́ọ́bù fásitì ẹyọ kan ládá tí ó rí ó ṣe déédéé kí ẹ ka alukuhan nígbà tí ó ta ọ̀nà lọ tó wọn bá ta Quran láti bẹ̀rẹ̀ dé parí tó wọn wá ka ní méjì méjì méjì wọn wọn wá ka ní ìgbà tí táwùsàn ó dẹ̀ ṣe dédé báyìí bá lè ọ̀kan lọ. Ìbùdókè ẹlẹ́ẹ̀kejì abẹ́rẹ́ ti já ní sọ pé ẹgbẹ́ ká sọ́ọ̀dì fáàtì ẹyọ kan ó ṣe déédé ẹni tó lọ hajj nígbà 2000 bẹ́ẹ̀ bá ti jà ní àtọ́lọ́ mẹ́fà nígbà nígbà yìí ó lọ rajà lọ́rùn ó kàn ó lọ kiri àjò ni torí ìgbàgbọ́ tìjàníyà tìjàníyà kò ní kọ́ ojúlówó tìjàníyà là ń kọ́ ojúlówó tìjàníyà gbà pé kéèyàn ṣe ájì ní thirty thousand lèrè sáà ti bá ti ní so kó wọn bẹ̀ẹ̀ kẹta sáà ti bá ti ó pé òun wá ju pé òun wéṣe lọ. so bí bí ẹni tó bá jẹ́ tìjáníyà tó bá lọ ájì nígbà pé yẹn lọ ọ̀rọ̀ ó lọ èsì ẹ́ ó lọ lásìkò ó lọ wo àwọn èrè tó kó sílẹ̀ bí ẹ̀ẹ̀mẹ̀sì ẹ́ lóòrò àbọ̀wọ̀ fún wa ni lọ́rí sí òun lọ́dọ̀ tìjàníyà wọ́n kẹ́ ń tẹ̀yìn ni gbogbo tìjàníyà sáà lọ mọ́ta ní ń tẹ̀yìn ni wọ́n kẹ́ lọ mọ́ta rẹ̀ kí lẹ́mìnà lọ mẹ́kó láti jọ ìfẹ́ lóyìn ẹ̀ bó ti wà bí sílẹ̀ àwọn nìyẹn ti paríba ó ní sọ́ọ́ ti fa sí ẹyọ kan gbogbo àfọ̀mọ́ ìjọsìn tí gbogbo ẹ̀dá ọlọ́run bá ṣe lójúmọ́ gbogbo ẹ̀dá ọlọ́run àdìgbẹ̀lú èèyàn èèrà ẹja kẹ́kẹ́yìn yẹ̀mẹ́mú ìlú àbáwò tí wọ́n bá ṣe lọ́jọ́ kan rìn sọ́gbẹ́jọ́ ọ̀kan tí wọ́n ṣe ó tẹ̀rí òun làwọn àbá àwọn ẹbí kírun ẹ tìjà níyàtọ̀ dìtọ́ tí bá kírun wà láyé tẹ̀lé ni

ó ní sẹ́ẹ̀rí sọ́látù bá ti alámọ̀sára mọ̀ra tẹ́lẹ̀ ó ní sọ́látù àgbóni sọ́látù bẹ̀rẹ̀ ní sọ́látù àmàbí sàlẹ́bì gẹ́gẹ́ ló ó ní sọ́látù àgbó sọ́látù mọ̀ra dára jẹ sọ́látù wọn kó sọ́látù fásì sọ́látù fásì ẹ̀ mọ́ pẹ̀lú sọ́látù fásì kò sí nǹkan tó tẹ̀ rí inú gbogbo ní ẹ̀rọ ẹ̀sìn láyé mò ń kó ti oníkìtì bá ní o ó ní kò sí tó tẹ̀ rí fáfíà nìkan ló tẹ̀sọ̀ àti bátìrì nígbó ti fà á wọ́n lù ní wọ́n lù wọ́n lù fáfíà pẹ̀lú sọ̀rọ̀ ti fàájú ló fà á fáfíà gẹ̀ẹ́sẹ̀ ló bá já dúró kò sọ̀rọ̀ ti fàájú àmọ́ ní kó jẹ́ kó tù sọ̀rọ̀ ti fàájú lọ wọ́n lù òun ní ajá kàjà kàjà ooo àbá ẹgbà ẹgbà ní jẹun ó ní àà ó ti fẹ́ sọwọ́ nù káì sọwọ́ nílé lẹ́yìn kò bá sọmọ́ àtàkò ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lẹ́yìn wà láì káì àbá ń bẹ̀rẹ̀ àwùjọ yìí aláì káì ìmọ̀ bá rẹ̀ lọ́pàá jẹ́ wà láì kí ẹ̀mọ́ tó ráwọn lé láàbá mo máa ń gbogbo àwọn ẹ̀rọ tàbá fi lẹ́kọ̀ọ́ àwọn náà gẹ̀gẹ̀rẹ̀ síbẹ̀ àwọn ìyá ọ̀tún kí tẹ́lá àwọn yàrá tọ́lá tù tẹ́lá yàrá tọ́lá tù yàrá tọ́lá tù èkó tẹ́lá ní kíntẹ́lì lè. ọ̀tẹ́ ẹ̀rọ máa ti lè máa lóde ìyàwó tó máa ń jẹjẹ lé alátọ́lá tù èkó nù. Nígbàwọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn lògbò rò. Àlẹ́ ìlànà alátọ́lá tù èkó lára jẹjẹ lè lọ́wọ́ àwọn ẹ̀yà bí ìrùn kíkí ni wọ́n bá tẹ́lẹ̀ kí ẹ máa sọ ilé wájú wọn fún òtúkì tó ó wá sọ wọ̀láì sọ̀rí ti sọ̀rí hà ó sọ wà láàbò pẹ̀wí tó gbogbo àwọn yóò máa pẹ̀wí ni ó lájọ wọn ó fi ìbá ìjà níyàtọ̀ ní kọ́ ni ẹyọ kan dé ń kírun bẹ́ẹ̀ kó kírun mọ́ torí pé òun ọ̀sọ́jọ́ náà wá mú un ó ní àkùbá kan lára kan lọ́gbà tọ́ọ̀bá kàtọ̀ ọ́ ti fàá sí ọgbàrádà 100 tọ́ọ̀bá ká ilá ọgbàrádà kan tọ́ọ̀bá kàtọ̀ ọ́ ti fàá sí ọgbàrádà 100 so ó sọ pé tẹ́ bá rí àwọn èèyàn ìlúgbà rẹ̀ ekiri bàtmẹ́ntì wọn nígbà sí ẹni mùsọ́sì kí ni wọ́n bíkọ́ púpọ̀ ní ti tàbẹ́rẹ̀ ìjọba yìí ó rí oúnjẹ lẹ́yìn lọ kí máa gé lápẹjú ẹni sí wọ́n ti máa lọ sí pólì tí máa ń gbàgbọ́ sí pólì jáde

sọ̀tọ́bì fásí náà wọ́n kàn tẹ̀lé ní pé òsí tó bú sọ̀tọ́bì alágbà pé sọ́tọ́bì àríyà ó lọ́lá ju sọ́tọ́bì lọ ìgbàsílẹ̀ káwọn mọ́ ni kò sí ìjàníyà tó gbàgbẹ́ láyé àyàfẹ́ ẹgbẹ́ náà ti kí ni ọ́ gbogbo tìjàníyà tí máa ń ka sọ tìjàníyà mùnẹ́bì kiri kìí ti tìjàníyà tọ̀tọ̀lọ́pọ̀ lámìnì àwùláyì wà lámìnì àwùláyì kò yẹ kẹ́ mẹ́ fíhùn

fáti àmẹ́rin fáti ayọ̀ kẹ́sẹ̀ mìírí ó sì fáti fáti lọ ọkọ̀kọ̀ ọ lọ́kún máa gẹ̀rẹ́ mi sọ̀wọ́ púpọ̀ èwọ́ tó ní tí wọ́n lù ní ẹgbẹ́ lù ní kéwú tí àwọn ẹni tún fi lọ sí ẹlẹ́wọ̀n burúkú ni ló ti dẹ́kun kò dáa kò wà bí adébù fi ọmọ wa kó lọ sí lọ́kùn kan ọ̀gá ìlàwé yóò jọ táìpù mi ìfẹ́ gbọ́ ọmọ kan yà yìí tó lọ lọ yẹ kéwú kan yà yìí ìjọba lè sọ ní àná ti sọ kí ló wọ́n yọ̀ ó ní wọ́n ní kó kòtò kó kalẹ̀ òsè kankan nítorí ní nǹkan gbé fúnà ọ̀rọ̀ àti ọ̀dẹ̀ bá àrí bẹ̀rẹ̀ wọ́n ti bá àrí lára mi lọ kí ó kéwú ló sínú. náà mo mọ̀ mi ni ìyẹn bí ọ̀rọ̀ lọ́wọ́ ni àdúgbò mẹ́rin ẹ̀yìn ọ̀sẹ̀ tẹ̀lé mi. Ìpínlẹ̀ pọ̀. Náà ọlọ́wọ́ tàbí náà wá. Ẹ́ ẹ̀ ẹ̀ headline ọ̀tí ìsọlọ́wọ́ ni. ẹ́ ok náà ẹ wá wò ní ẹ báyìí olóòtọ́ wọ́n mẹ́rin àbí lórí jẹ́kẹ́jẹ́ bá rí ìjà níyà tí máa kò believe àbí ẹgbẹ́ inú pé pé wọn ò bá jà ní àgbẹ̀rẹ̀ níjọ́ kan ní mọ́sáájú ọ̀dọ̀ wa náà ni àwọn alájí àwọn alájí wa ti wà láyé gbà náà àfàlájì wa tọ́lá wa fún àwọn ẹ̀yẹ àwọn àti wà síjọ́ náà ẹnìkan ló béèrè bẹ́ẹ̀ látàtọ́wọ́ níbi ọ̀rọ̀ sókè alóṣù ọ̀dà

wọ́n ní alájẹ́ àyíkẹ́bẹ̀ náà ni mo níbẹ̀ ni wọ́n ni alájẹ́ wa béèrè àwọn àwọn aláka ìwà wọ́n wá béèrè ẹni tí mo kára wọn pé ẹ rí ọ́fíì àtàǹbẹ tí wọ́n á ti rí bí ẹ̀rọ yìí tí wọ́n á ti rí tí wọ́n á lọ nàbọ̀ wá fún tí wọ́n ya abúlé àti ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé ẹni tó nílé yẹn wọ́n á béèrè bùkádà bùkádà náà wọ́n á ní kílò rò wọ́n béèrè lọ́wọ́ bí yẹ bùkádà bùkádà wa wọ́n ní kílò rò wọ́n ní a sú kílò rò sú fi kí ni ìjànìyà ìwọ́n kọ́ ìjànìyà wọ́n ní sẹ́wọ̀n tó ṣe olú ìdílé yẹ̀ká wọ́n ní bẹ́ẹ̀ sẹ́ gbọ́ tí wọ́n sọ lọ́wọ́ àti rẹ̀ láwọn ọ̀dọ́ wọ́n ní sọ́n sọ lọ́wọ́ àti Ibrahim ó ló ń gbà ní Muhammad lọ ó sọ fún ọdẹ bẹ́ẹ̀ sẹpọn àwọn jàríà àwọn ọdẹ kíláàsì ẹgbẹ́ jọba ní à tí àwọn eléyìí ò ní àwọn eléyìí ò ní bí à àwọn eléyìí ò ẹwọ́n ẹgbẹ́ bèèrè rẹ̀ ó dáa kó bá rí bẹ́ẹ̀ nígbọ́ta ìlú bá ti ń ṣe wá àti pé ti jà níyàwó dáa túbí ò dáa ẹ̀rọ pé àwọn eléyìn oníbáwẹ̀ ẹ̀yẹ kọ́ aláì fílìsì wàhálà láì yàmọ̀ inú wọn ní kama tó bá yẹ kó dàgbé bá kẹrẹ ọwọ́ kẹrẹ rẹ̀ bá so ní máa ń tẹ̀yẹ̀ kọjá ẹ̀ pé a máa bu pé dúbílẹ̀ kò dáa ni a máa dúbílẹ̀ kò dáa ni wọ́n ti fọ́ akọ́ọ̀dù kí ah, bákan náà lára àwọn ìṣẹ́ tí ẹjẹ́ ìpàdé pàṣẹ pàṣẹ pàṣẹ bí wọn fẹ́ kà ó ní àlọ́ àlá ẹ bá fún èyí tàbí fún agan tí wọ́n bá ń ṣe wíìlì lọ́wọ́ àdúgbà lọ́wọ́ àwọn ẹ̀sù bí tó máa ṣe ìdàníyà tágbù ọ̀rọ̀ bá já wọ́n ìtúnlọ tó ṣe tó bọ̀ wọ́n fi lè tún àwà láti tó máa ṣe ọ̀rọ̀ ìgbàlágà rẹ̀ àṣàlátù ànẹ́bì gan-an kò ní ìdàlù àlá kó bá sàlù àlá ọgbàlágà bọ́ sàlù àlá ọgbàlágà kọjá bọ́ bá ní jẹ́nàbà àlá ọlẹ́sì àbábùbà nẹ́fọ̀ọ́ àwọn ọ̀gbọ́n jẹ́nàbà

bí yorùbá ti ka sọ́láàtù lórí òróró ni làbíà tẹ bí ka lórí irun ìrùn yọ làbíà ọgbọ́dọ̀ káàdì ọ̀pọ̀lọpọ̀ ọdún yóò gbọ́ lónìí mo fọlọ́ múra débẹ̀ fọlá ti wá rí wàlẹ́ àwọn bèèrè lọ́wọ́ mi ní dáhùn balaba èwo ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wàá kọ́ wa o látọ̀dún yìí á ti rí táyì wí ẹni àwọn afá bíi àwọn ọmọ ńlá èyí tí tẹ̀lé tó kàbá ní nítorí ti wà láwé bàbá rẹ̀ sọ̀wé bàbá mi sọ́dún àbí amẹ́ríkà yìí wà láì á mo fi ọ̀nà múra a sì wá kọ́ wọn ẹwú ló ti ń tẹ̀sẹ̀ bọ̀ ẹwú ló ti ń tẹ̀sẹ̀ bọ̀ kẹ́tọ́ bírú àwọn àyè ń wò màsàlásù àmì Muhammad wọ́n ti ń tẹ̀ nǹkan mi lásàlásù àti nǹkan mi lọ́nà pé ọlọ́mọdé kí ọlọ́mọdé kí ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ tó ti bá náà títí hangi tí hangi tí hangi tí hangi tí òwò náà tún wọ́n tó lè yóò hangi yóò kó o ti bí yẹn dáa kó ka pàtàkì ilé bá dán wẹ́ wò tó bá sáré láti láti lé nínú àpọ́n wa bínú sí ọ ìbínú òní padà lẹ́yìn rẹ o àti kọ́ lọ́mọ sọ́ọ́tù Ibrahimiyya ẹ̀wù tó tún wọn sọ́ọ́tù sọ́ọ̀ yẹn débi pé jáwọ́ láti kàmẹ́ẹ̀lì ara àtàlátù àwọn ẹni tó kí ni tìjà níyà ìgbé

yóò láti gẹ́ẹ̀sì àti àkájúwa àti àkáàfẹ́ táà fi lè rí fún lára rẹ̀ bá dé èyàn ti àkájúwa níbi tó wọ́n dáná lára àwọn àbí àwọn oṣù lè léyìí tó kájì rẹ̀ sí bákan náà wà mọ̀ sára àlà àtọ̀rẹ̀ kọ́tìrì يعتقدون أنها أفضل من القرآن الكريم الذي تكلم به ربنا جل وعلا gbogbo ẹni tó bá ní àdìọ́kàn pé èyí gbọ́dọ̀ ní àdìọ́kàn láàrín ẹni bá rí ojú ọ̀nà pé alùkùhánì sọ́ọ̀tìlù fásitì abdọ́lù ní alùkùhánì kẹrì ó ní ọlá ju alùkùhánì lọ bẹ́ẹ̀ bá lọ nílò àdìọ́kàn bẹ́ẹ̀ bá mọ́dà ti jà ní sọ bọ́ọ̀ bá sì lájọ́ kan bẹ́ẹ̀ kó ló ti jà lẹ́yà fọ́ọ̀ bá dá di rẹ̀ fọ́ọ̀ ti jàníyà mùnàbìkì ni ọ́ ẹni tó tó ti jàníyà kalẹ̀ ó ní àkídà bìlíf omi kalẹ̀ rí bí wàá kí ẹ bá di ẹgbẹ́ kalẹ̀ ni wọ́n á ní tọ̀kọ́ wáyé tẹ́tẹ́ wa yìí o ọgbọ̀dọ̀ ọmọ wọn lọ́nà báyìí wa bí ìbá wọn wá ní wọ́n lè fún wọ́n lè fún ẹgbẹ́ mi o. so tó bá yẹ kó ti jàníyà lọ́sọ̀rọ̀ ẹ ti jàníyà tó bá fi ní àjọ ọkàn yìí ọgbọ̀dọ̀ ní àjọ ọkàn yìí ọkọ̀ ọ̀dí àjọ ọmọ pé ọ̀hán sọ́bìfà ti olórí lọ ìwọ́n tó wáyé tó wọ́n sọ́bìfà ti lóde ó lọ́ba jù wá lè lọ títí jà ní alẹ́ wọ́n bá wọn máa ń wá ní ti ń dẹnu àdìdì ní ẹ̀yìn ló dì ẹ̀sìn ìdíbẹ̀ ní

ìgbàlù bá kílé ìgbàlù yóò ní kàtà alámọ́bọ́ yára ibi ìrọ́nà ọlọ́ọ̀tí ìdí mọ́mọ́ na ó wá ní wà á ní hafdọ́n mìjẹ̀mín àdìkàr ẹni bá tún láti ọkàn fẹ́sọ̀ àti fàájì ó ní ọlá ju gbogbo àwọn àdìkàrù táwọn yẹn ti lọ àdìkàrù táwọn ẹni mú wá fún wa tẹ bá tàkóso àti fàájì lọ́lá jù lọ alẹ́ àdúgbò ọjọ́ bí àmẹ́lì ló fẹ́ lọ́rọ̀ rẹ̀ ká wọ̀ kọ́rọ̀ jẹ́ tó bẹ́yìn náà ṣàbàtẹ́yìn àwọn àdúgbò ọkọ̀ jáde láàrin lẹ́nu àná Muhammad sallallahu alaihi wa sallam wà lọ́dọ̀ bá ilé ha sọ̀rọ̀ wá sọ̀rọ̀ fi wọ́n sọ̀rọ̀ mu àlẹ́ yìí wà ní bìlú ètò sọ́ọ̀dà bá ń lò أن أرضى ثلاث خيرات أو غيرها عقب الامتحان فهذا kulluhu shirk bẹ́ẹ̀ bá lọ ní àbúrò tó máa lè ṣírí ìlú ẹ̀bọ ni o ẹ̀bọ ni o bí ẹni yẹn lọ bí ọgbọ́ tí ní kàfẹ́ta ni o kọ́ni àkùbárò ẹ̀bọ náà ni mọ́kúrẹ́ mílẹ̀ nílẹ̀ àwọn ọmọ mi nìkan kó ti gbé jáde lórí mi nínú sùnà. yìí ni kàgbọ̀rọ̀ ọ̀nà sí àkàbáyé tó ọjọ́ tó sọ́tà ní kẹrin ìjà gbòmí lẹ́yìn tó bá jọ́ ìfẹ́ mọ̀ wá wá máa tẹ̀síwájú àbí ọlọ́run bá pèsè ọlá mọ́sàdé wa tuntun jẹ́ ìtẹ̀lé ìlànà Muhammad sallallahu alaihi wa sallam sallallahu ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa